arúgbó ọjọ́ o ìyìn ògo yẹ ọ́ arúgbó ọjọ́ o ìyìn ògo yẹ ọ́ ọwọ́ tẹ̀sù gbé o ìwọ ló dá dúró iná tẹ̀sù dá o ìwọ ló bomi pa ìwọ ló wà lẹ́yìn mi tí mo fi ń jẹ́ arúgbó ọjọ́ o ìyìn ògo yẹ ọ́ arúgbó ọjọ́ o ìyìn ògo yẹ ọ́ arúgbó ọjọ́ o ògo ló yẹ ọ́ ọwọ́ tẹ̀sù gbé o ìwọ ló dá dúró iná tẹ̀sù dá o ìwọ ló bomi pa ìwọ ló wà lẹ́yìn mi tí mo fi ń jẹ́ nìyàn arúgbó ọjọ́ o ìyìn ògo yẹ ọ́ ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ògo ni fún olódùmarè olúwa àwọn olúwa ọba àwọn ọba alátìlẹyìn wa agbára wa yípa wa ìpèsè wa ìrànlọ́wọ́ wa ìgbàlà wa ojúrere wa ìgbèníjà wa ohun gbogbo nínú ohun gbogbo ẹni tó ní ká máa bẹ tá a sì ń bẹ ẹni tó ń tì wá lẹ́yìn tí ò gbà fún sátánì àtọmọ ogun rẹ̀ láti gbògo lórí ayọ̀ wa mo dá ògo padà sọ́dọ̀ ọlọ́run mo gbéga lórí ayé ìwọ tó ń gbọ́ mi àkókò yòówù kó lè máa gbọ́ mi àti ibikíbi tó ti ń gbọ́ mi lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ààbò Ọlọ́run kò ní ká kúrò lórí rẹ ohun gbogbo ohun gbogbo tí ṣe tiẹ̀ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí nínú ìrìn àjò oṣù tuntun tí a fẹ́ wọ̀ yìí lórúkọ Jésù ààbò Ọlọ́run kò ní ká kúrò lórí ayé rẹ nítorí ẹnikẹ́ni tó yí ọ ká ẹni tó mọ̀ lórúkọ Jésù ò ní rí ìdí kan láti pò rí ẹkún ọ̀sẹ̀ yìí yóò já síre fún ọ ibi ò ní wọlé tọ̀ ọ́ ìdààmú ò ní wọlé tọ̀ ọ́ ò ní rí wàhálà lórúkọ jésù ò ní rí dààmú wàá rí ìrànlọ́wọ́ ọlọ́run wàá rí àánú gbà wàá rí àánú gbà wàá rí àánú gbà nítorí ó wípé èmi ó ṣàánú fáwọn tèmi ó ṣàánú fún lórúkọ jésù wàá rí àánú wípé olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi àánú ọlọ́run yóò dìde sí ọ àánú yóò ṣiṣẹ́ fún ọ níbi iṣẹ́ rẹ lọ́nà rẹ gbogbo lórí project tó ń ṣe lọ́wọ́ àánú Ọlọ́run yóò ṣiṣẹ́ lórí rẹ̀ àánú yóò pèsè fún ọ àánú yóò ràn ọ́ lọ́wọ́ àánú Ọlọ́run yóò dìde sí ọ àánú ńlá yóò ṣílẹ̀kùn ìrànlọ́wọ́ fún ọ àánú Ọlọ́run yóò ṣílẹ̀kùn ìrànlọ́wọ́ fún ọ wà á rí ìrànlọ́wọ́ lórí ọmọ rẹ wà á rí ìrànlọ́wọ́ lórí aya rẹ wà á rí ìrànlọ́wọ́ lórí ọkọ rẹ wà á rí ìrànlọ́wọ́ lórúkọ Jésù Kristi lórí ohun tó ń bọ̀ lọ́kàn jẹ́ yẹn lórúkọ Jésù ìrànlọ́wọ́ tí ó mú ọ borí lórúkọ Jésù ìmọ̀dìde ìrànlọ́wọ́ ògo ni fún orúkọ olúwa gbọ́ ọ̀rọ̀ àṣẹ yìí lẹ́nu mi lórúkọ jésù kristi ti násárẹ́tì tá a bá rí ẹnikẹ́ni tá a ti lú obìnrin bí tó lóun ó fi bi perí rẹ lórúkọ jésù ní ìlọ́po méje ibi náà kò jẹ́ tonítọ̀hún tí mo wí ni wípé ìṣẹ̀dá ìwọ tó ń gbọ́ mi yìí kò ní gbàbọ̀dé ìkorò níbikíbi tá a ti kóná ogun jọ nípa tiẹ̀ lórúkọ jésù ẹ̀jẹ̀ jésù paná ogun náà lórúkọ jésù ẹ̀jẹ̀ jésù paná ogun náà lórúkọ jésù ẹ̀jẹ̀ jésù paná ogun náà mo wí nípa tiẹ̀ lórúkọ jésù kristi bí o ti sí àṣetì nínú iṣẹ́ olúwa ọjọ́ mẹ́fà ni ọlọ́run dọ̀run òun ayé kò ṣàṣetì rí lórúkọ jésù gbogbo májẹ̀mú ẹtì lórí àwọn àdáwọ́lé rẹ̀ ẹ̀jẹ̀ jésù fagilé gbogbo májẹ̀mú àkàntì gbogbo májẹ̀mú ẹtì lórúkọ jésù ẹ̀jẹ̀ jésù fagilé ìrànlọ́wọ́ tí ó sọ ẹ̀dá láṣeyọrí ó yá lọ gbà á àánú tí ó sọ ẹ̀dá láṣeyọrí ó yá lọ gbà á lórúkọ jésù kristi ogun tí ayé kó jọ nítorí tiẹ̀ eh, pọ́ọ̀lù àti sílà bíbélì wípé wọ́n ń lọ wọ́n ń jíṣẹ́ ìyìn rere ọlọ́run bẹ́ẹ̀ ni àwọn alátẹnujẹ um àwọn alátẹnujẹ nípa ọmọbìnrin um tó ń fi ẹ̀mí àfọ̀ṣẹ tó fi ń wá jíjẹ fún àwọn ọ̀gá ẹ̀ um ń tẹ̀lé àwọn Pọ́ọ̀lù um ó diranto ó di ohun tí wọ́n mú Pọ́ọ̀lù àti Sílà wọ́n lù wọ́n lọ́pọ̀lọpọ̀ wọ́n lù wọ́n wọ́n fi wọ́n sínú túbú wọ́n fìyà jẹ wọ́n láìnídìí um hmm. lórúkọ Jésù Kristì gbogbo agbára gbogbo agbára tó lóun ó fìyà jẹ ọ láì nídìí níbi iṣẹ́ rẹ lọ́nàkọnà mi ìfẹ́ mọ̀ bó ti jẹ́ tó lóun ó fìyà jẹ ọ ẹ̀mí òkùnkùn ni alágbára kan ni ẹni tó lágbára lé ọ lórí kan ni ẹni tó jọ̀gá fún ọ ni tó lóun ó fìyà jẹ ìṣẹ̀dá ẹ̀ bí Ọlọ́run bá lè jà fún àwọn ènìyàn yìí lórúkọ Jésù yóò jà fún ọ lórúkọ Jésù ẹ̀mí mímọ́ yóò jà fún ọ wọn sì mú paul àti sílà wọn lù wọn lọpọlọpọ wọn fi wọn sínú túbú ẹsẹ kan ti ẹsẹ ìkẹtàléní eh, ogún eh, verse twenty three ó wí pé nígbà tí wọ́n sì lù wọ́n púpọ̀ wọ́n sì sọ wọ́n sínú túbú wọ́n sì kìlọ̀ fún onítúbú kí ó pa wọ́n mọ́ dáadáa nínú túbú wo láyé sọ ẹ́ sí lórúkọ Jésù nínú túbú ayé tó wà nínú túbú ìnira nínú túbú alágbára òkùnkùn ìdílé ọlọ́run tó dẹ̀ dá ayé Pọ́ọ̀lù àti Sílà láre ẹsẹ̀ ìkẹrìnléní ogún ó ní nígbà tí ó gbọ́ irú ìkìlọ̀ bẹ́ẹ̀ ó sọ fún wọn nínú túbú kí wọ́n sì sọ wọ́n sínú túbú tinú lọ́hùn-ún ó sì kan àbàmọ́ wọn lẹ́sẹ̀ lórúkọ Jésù gbogbo ipa alágbára ayé lórí ayé rẹ ọjà ṣòfò lónìí gbogbo ipá alágbára ayé agbára tá a fojú mọ́kànlú gírí tá a fi ń tọ̀mẹ́ǹtì ẹ tá a fi ń tọ̀mẹ́ǹtì ìrìn àjò ògo rẹ lórúkọ Jésù ọ̀run gbé ọ níjà lónìí agbára ọ̀run jà fún ọ àṣẹ ọ̀run jà fún ọ agbára ọ̀run jà fún ọ gbọ́ ohun tó ṣẹlẹ̀ ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n ó wí pé ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́ Pọ́ọ̀lù òun Sílà ń gbàdúrà wọ́n sì ń kọ orin ìyìn sí Olúwa àwọn ará túbú sì ń tẹ́tí sí wọn lójijì ìṣẹ̀lẹ̀ ńlá sì ṣẹlẹ̀ tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilé túbú mì tìtì lọ́gán gbogbo ilẹ̀kùn túbú sì ṣí ìdè gbogbo wọn sì tú sílẹ̀ ìjẹ́ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì lóru Bíbélì wí pé a fi orúkọ kan fún wa tó borí gbogbo orúkọ pé ní orúkọ Jésù Kristi kí gbogbo eékún kó máa wólẹ̀ ìdí àìrítáyé fi dè ọ́ lórúkọ Jésù èyí tá a fi délé ọmọ tá a fi di àṣeyọrí gbogbo ìdí àìrí tó di ọmójú kan tó de iṣẹ́ rẹ tó di òwò rẹ lórúkọ Jésù agbára láti bẹ nínú orúkọ Jésù ó já ìdè náà agbára àti àṣẹ láti bẹ nínú orúkọ Jésù mo ló já ìdè náà ìdè táyé dè ọ́ lórúkọ Jésù olùgbàlà ìdè já Bíbélì wípé okùn já àwa sì yọ ìrànlọ́wọ́ wa ń bẹ ní orúkọ olúwa ǹjẹ́ ní orúkọ jésù kristi ti násárẹ́tì ìdè tá a fi dè ọ́ ìdè ọ̀rọ̀ ìdè àdúrà òdì ìdè àdàbí ìdè tó da ayé rẹ tí ò jẹ́ káyé rẹ ó sún síwájú tí ò jẹ́ oní ìlọsíwájú tó di ọ̀mójú kan lórúkọ jésù ìdè yìí já sọnù lórúkọ Jésù ìdè yìí já sọnù ìwọ tá a fi di ọ̀rọ̀ dè ìwọ tá a fi di aláwo dè ìwọ tá a fi di tíra dè ìwọ tá a fi di àdúró dìde ìdè yòówù ká má ṣàì fi dè ọ́ lórúkọ Jésù tí ò jẹ́ ká yé èrè oṣù síwájú tí ò jẹ́ ká ní èrè mẹ́rin dání lórúkọ Jésù èyí tá a fi dé ilé ọmọ ẹ tá a fi dé ìgbéyàwó ẹ lórúkọ Jésù ó yá gba ìtúsílẹ̀ wà á ní ẹ̀rí rere nínú túbú ayé ó yá jáde kó o sì máa ṣe rere lọ bá àánú pàdé lọ rí ìrànlọ́wọ́ lórúkọ Jésù olùgbàlà ni mo wí nípa tìwọ́ tó ń gbọ́ mi yẹn wàá rí ògo lò wàá gbégbá ọpẹ́ ọkàn rẹ yóò sì balẹ̀ ọkàn rẹ yóò balẹ̀ jọ̀ọ́ mo fẹ́ kó gbàdúrà yìí lórí ìwé tí ẹ̀mí mímọ́ tọ́ka mi sí yìí nínú ìwé Acts of Apostle iṣẹ́ àwọn apostoli orí ìkẹrìndínlógún Acts of Apostles chapter sixteen eh, chapter sixteen kó kàn bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹrìndínlógún yẹn náà kó kà á bó bá ti ń kà á kó máa fi gbàdúrà um nínú lílọ bíbọ̀ rẹ gbogbo agbára aláyànlé tá a yàn tẹ̀lé ọ um tó yọrí sí ìdè ayé tó dá ọ dúró sójú kan gbogbo tá a fi mọ́nítọ̀ ẹ kí iná ọlọ́run iná olódùmarè kó run wọ́n dànù oṣù kẹwàá yẹn ká re wá orí kó o sì ní ẹ̀rí rere kí ọ̀rọ̀ rẹ lè já sọ́pẹ́ kí ohun májẹ̀mú tí ọlọ́run ní fún ọkọ́dún yìí tó parí kó wá sí ìmúṣẹ ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ọkàn rẹ yóò sì balẹ̀ ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa lórúkọ jésù kristi ti násárẹ́tì gbogbo àdáwọ́lé rẹ lọ́sẹ̀ yìí yóò yọrí sí rere àti wípé akọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run wípé yíre àti àánú ni yóò máa tọ̀ wá lẹ́yìn ní ọjọ́ ayé wa gbogbo. Lórúkọ Jésù ìlérí kò ṣẹ mọ́ ọ lára. Bí o ti ń pín ìwé ẹ̀bì àdúrà yìí lórúkọ Jésù mo ní kó ṣẹ mọ́ ọ lára. Bí o ti ń share rẹ̀ fún gbogbo àwọn ènìyàn nínú contact ẹ lórúkọ Jésù mo ní kó ṣẹ mọ́ ọ lára. Ìre àdúrà yìí kó ṣẹ nínú ilé rẹ. Ògo ni fún Ọlọ́run wa. Jésù Olúwa.